nípa nípa lójú yẹn. òtún ọgbẹ́ àgbélé àgbélé ọwọ́ ọjọ́ tó ẹ̀ka náà ló fẹ́ yóò lọ ní ìlú rẹ̀ lẹ́yìn ìgbà yẹn ó lọ àwọn afẹ́ ó lọ gbé ọkọ̀ àkójọ ìlú tẹ́lẹ̀ ìgbòjọ́ kan àkójọ méjì wá lọ lórí ìdílé ìlú àjọpẹ́ lọ́wọ́ àkọ́kọ́ ìlú rẹ̀ àjọpẹ́ yìí àjọpẹ́ yìí àwọn ìjọba bẹ́ẹ̀ kìí sọ.

tọ́ sí wọlé sí ìyàwó rẹ̀ náà sì sí ìyàwó rẹ̀ tó lè sọ bẹ́ẹ̀. wá tó lè sọ ó kàn sọ sí apá rẹ̀ rẹ̀ nígbà lọ. ó ní kó ní ìmọ̀ náà lẹ́gbẹ̀ẹ́ ìtọ́ka náà lọ ní a gba ìkàtẹ́bí nígbà tá a kọ́ lè ẹ̀ ìdí nígbà tá a kọ́ lè ìwọ náà kọ́ àmúyáwó rẹ̀ kọ́ nígbà tó ní ọkọ̀ ọ̀rọ̀ ó lẹ́tọ̀ọ́ láti ta irú ilé yìí náà nílò rẹ̀ ti mọ̀ ọ́ lẹ́ta síwájú láì bẹ́ẹ̀ ọ̀sẹ̀ pé ìyàwó ló máa ń gbé olùkọ́ fẹ́ràn síwájú tó ń fẹ́ràn pé ọ̀rẹ́dúkọ̀ ọ̀dà yé lọ rẹ̀ ní wọ́n ta kó lọ wá ẹ̀ lọ́gbẹ́ ìkẹ́ lọ́rùn àmì ìbá ti kẹ́ lọ́rùn à ṣé ìbá ti lọ́wọ́ sálà

ọ̀pọ̀lọpọ̀ náà lo làápá ìfẹ́ náà wò pé yàtọ̀ lè kí ìwà díẹ̀ ní pé tó fi hàn sábà tí wọ́n ti fi ṣe ètò ọlọ́ọ̀ta ara. Nígbà tí wọ́n wà ní aláìní tí ìyàwó àtọ̀kọ̀ tí wọ́n jọ kọ́lé, ẹni tó ń lọ ara ìyàwó, ẹni tó ń lọ kọ́lé, káríyàwó ló ra lè fún àwọn ọmọ ẹ̀kọ́ lé tọkọ wá bá ń ọ̀pọ̀lọpọ̀ tí ó ti láti ṣe é tó fi jẹ́ pé ìsìlámù wa dà púpọ̀ bí nǹkan máa fi ìsìlámù ta ìlú kò bá ilẹ̀ sọ wá. wá òun lọ sí mẹ́ sọ ìyá mi ní abọ́ǹbò mi tó sọ òkú wa yìí sọ ìyá mi ní àgbàgbélé wa lọ́yà àpèlé wa kọ́ ilé ìwé ni èyí bí bá ń fún tó o kéré àbọ̀ kí ló ń lọ wálé mi lọ pẹ̀lú ọ̀ òkú máa ṣẹlẹ̀ lẹ́pẹ̀tẹ̀ ọ̀yá lórí àwọn ọmọ rẹ̀ tó o máa ń jọ kọ́lé ọjọ́ ẹgbẹ́lẹ́ yóò ti lọ́ọ́ lọ́ọ́ wà ọjọ́ ọkọ lẹ́nu ọkọ̀ náà sáà nípìn bẹ́ẹ̀ òun náà sáà nípìn bẹ́ẹ̀ tó wà nípìn tó ń yẹ̀rẹ́ láti gbé ìyàwó wálé àgbẹ̀gbẹ́ ìyàwó ló wà lẹ̀ náà ló ń kọ́ ọ

kí ẹ̀ òun ìfẹ́ wa là tó yíyà ilé ẹ̀ta ìdílé tó gbọ́ là èyí tí wọ́n fi ń pé jù tí mo ń fọwọ́ ẹ̀mí kan pẹ̀lú ẹ̀ fún ẹ̀jẹ̀ rẹ̀ sí ibi o ibi yóò ti gbẹgbẹ ọ̀gbọ́n dàgbọ́n ìlú jẹ́ wa lẹ̀ tó bá jù èyí tó dá olùgbé tí ẹ pé àwọn mẹ́rin gan-an tó lè fi gbogbo wọn bẹ́ẹ̀ bí sí wọn wà

Eh, question lábẹ́ question náà tó wá já sí pé èèyàn mọ irú ìṣètì irú obìnrin bẹ́ẹ̀ ṣé ẹ tó wá jẹ́ bá lè dé ó lè wá sí sáà ìpè ókè o no matter wo ni tí ò bá rí àbí tó fẹ́ fi sọ́pọ̀ máa wò lè gbọ́dọ̀ àti gbà ìyẹn pé kó jẹ́ kó ogún mi àti wàhálà mi kàn mí kọ́ láti. nínú ẹ̀mí bẹ́ẹ̀ onígbà náà ní bẹ́ẹ̀ nínú abẹ́kọ́ tó gbà náà yóò nígbà tá à ń kọ́lé yìí ní àbọ̀ ọ̀gbìn abáwọn ọ̀gá ní kí ìyẹ́ kò wọlé gbà sọ ọkùnrin ní ọyá pípa rẹ̀ nígbà tí kò pípa rẹ̀ kọ́ ìyá tí àrò sí ọjọ́ ìlú lẹ́nu kùránì wá ní ìlú lẹ́nu kùránì nígbà tí àwọn ogun ọkọ̀ mi ní ìgbà tí mo gun ọkọ̀ mi ní ìgbà tí ìgbà tí mo kọ́ ní mo gun nígbà tí náà ọjọ́ méje ni ṣé ìlú ọjọ́ méje ni àti ọjọ́ méje ojú àwọn àti ọjọ́ ìyàwó àwọn ọmọ rẹ̀. ọlọ́run ta ní àlùmọ́ ọ̀nà kò má náà tí àpẹẹrẹ mọ́ kò sábẹ́ tí àpẹẹrẹ mọ́ ìwé jáde náà ni tí wọ́n ti tó.

wọ́n tó láti lọ́nà bí yóò tún lọ àtìkò jù rẹ̀ ní yóò tún lọ àtìkò jù bí ètò ìtẹ̀lẹ̀ pẹ̀lú ìlú ìtàlẹ̀ ìlú ìtàlẹ̀ ìlú àti ìlú àtàwàlà rẹ̀ ní yóò fi àlùfíjẹ náà ti lọ sọ́wọ́ orí mi sí àá ẹ̀jẹ̀ àwọn ọ̀gá mẹ́rin àá gbàgbé nínú owó ayé láàárọ̀ rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àtìkò ìgbà yìí fún ọjọ́ ìgbà tó onímọ̀ sọ̀rọ̀ pa ẹ̀mẹ́rin. الله تعالى أعلم وعلى السلام mo fẹ́ rí bá jẹ́nà àpáyé fún àwọn ọkùnrin kábọ̀ máa rí pé tí àwọn ìyàwó wa bá kàn pé ní ọ̀rọ̀ wá ní àbọ̀ máa rí ní ìfà torí ọkùnrin kan kò fẹ́ jẹ́ àwọn ọmọ olólùmú àbólówó àbólówó oníjẹ́ ló kàn máa ti kò fẹ́ bí kó ń lọ ìlú làkàyà sáà máa gbà lọ́wọ́ rẹ̀ wípé pàdé náà nù tó èèyàn lè ọlọ́pàá lè fún yẹn nípa láti ara òun náà ìgbàwó yìí àmọ́ kó kí àpẹ ọ̀rẹ́ jẹ́ ọ̀rẹ́ ọ̀rà jẹ́ ọ̀rà tó kó tó lè mọ kí ara tilẹ̀ kó tó lè pé ọ̀rọ̀ ṣe ojú kókó ti sí kókó ìlú ìfúnmá. Ọ̀gbìn ẹgbẹ́ ìlú ṣé ó yẹ kí ọkọ wọn bínú lórí pé ogójì àwọn òun jẹ bóyá ti pé owó nígbà bẹ́ẹ̀ pé kò jẹ́ ìlọ owó yìí kí èyí kò sọ pé ẹgbà wọ́n á rò mẹ́jọ ìrọ̀mọ́lé àti ìpínlẹ̀ lọ pé kò kàn ní láwùjọ. kí n tiẹ̀ bẹ́ẹ̀ máa tó bẹ̀rẹ̀ tó lẹ́ẹ̀kan tó sọ yẹ ẹ̀yẹ̀ máa gbìyànjú pé tó bá lọ láàrin ìyàwó yẹn kẹ́yìn mọ́ kéyà kí ẹ máa gbé yẹn rí bá nígbà nígbà nígbà máa sọ pé bàbá rẹ̀ ló di dáadáa náà dáadáa ní ó jẹ́ tó gbà yìí ọdún mi ní àpò ìdáná tó wà ní ọ̀sán tí